وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أركبكم الله با الذي من حكمته أن يبتلي أهل, أهل الحق بأهل الباطل ليحصل الجهاد في سبيل الله بالسيف وبالقلم واللسان أركبكم الله با ọba tó jẹ́ sí wípé nínú hikma rẹ̀ nínú ọgbọ́n àti òye ọlọ́run ba àti nínú ká ṣe nǹkan ká sì gbé nǹkan síbi tó tọ́ ká gbé sí òun náà ni bí ọlọ́run ba lè kẹ́lá bó ṣe ṣe àdánwò fún àwọn ẹni tí wọ́n wà lórí òdodo pẹ̀lú àwọn tí wọ́n wà lórí ìbàjẹ́ ọlọ́run lè kẹ́lá fi àwọn òbìrẹ̀jẹ́yàn àwọn aláburú èèyàn àwọn tó ń pèsè sí ìbàjẹ́ àwọn tó ń ṣe ìbàjẹ́ ọlọ́run bá fi wọ́n ṣe àdánwò fáwọn tó jẹ́ ẹni òdodo liyahsula jihadu fi sabilillah ìdí tọ́lọ́run bá adégẹ́lá fi ṣe báyìí òun ni pé kí ìjagun sójú ọ̀nà ọlọ́run àti pẹ̀lú gègé wàbí lisan àti pẹ̀lú ìmá fi ahán wa jagun sójú ọ̀nà ọlọ́run ba nítorí ọlọ́run ba lè gẹ́lárí fi àwọn tí wọ́n jẹ́ oníbàjẹ́ èèyàn sí àdánwò fáwọn tó jẹ́ olódodo kí àwọn olódodo yìí tí wọ́n lè láǹfààní àti fi jihad bá ṣe lè báyìí

ọlọ́run ní tó bá yẹ pọ́ ọba wu ọlọ́run ọba ni tọ́lọ́run ọba bá fẹ́ ni làǹtàsọ̀rọ̀ minhu ọlọ́run ọba fúnra ara rẹ̀ òun ni ò bá gbógun já àwọn kèfèrí fúnra ara rẹ̀ ṣùgbọ́n nítorí pọ́nà ọba àdékẹ́lá fẹ́ fi àyè lẹ̀ fún àwọn alùhaq àwọn tó jẹ́ ẹni òdodo láti lè ṣe jihad sójú ọ̀nà ọlọ́run ọba lọ́lọ́run ọba àdékẹ́lá ti gbé ojúṣe ẹ̀kọ́ wọn lọ́rùn wípé kọ́ máa ja ìbàjẹ́ àtàwọn olùbàjẹ́ lógun bisayfi wa bil qalami wal lisan kama jà wọ́n lógun pẹ̀lú nǹkan ìjà pẹ̀lú gègé kọ̀wé àti pẹ̀lú ahọ́n wọn ọlọ́wọ́ bá ní òun ṣe lé ìbáyìí walakin liyabluwa ba'dakum bi ba'd ọlọ́run lóhun ṣe báyìí láti lè fi apá kan yé láti lè ti jẹ́ àdáwò fápá kejì ni bákanáà inú al-Qur'an al-Karim ọlọ́run bá díkílá sọ wípé walaula daf'ullahi an-nasa ba'dahum bi ba'd la fasadatil ard ọlọ́run ní tí kìí bá sí pé ọlọ́run bá ń lo àwọn apákì èèyàn láti fi ti aburú àwọn apákì jìdànù ní tí kìí bá sí pọ́lọ́run bá lè kẹ́lá ń lo àwọn ẹni òdodo láti fi ti aburú àwọn aláburú padà ní láti fi ti dànù ní la fasadatil ard ọlọ́run bá ní ilẹ̀ ọba ti bàjẹ́ ó fasad fún aburú àti ìbàjẹ́ tí àwọn òbìlẹ̀jẹ́ ń ṣe ṣùgbọ́n wọn bá alékẹ́lá ó máa ń ṣe kí ni ó máa ń gbé àwọn ẹni òdodo kalẹ̀ láti máa fi wọ́n dáàbò bo ẹ̀sìn Ọlọ́run bá láti jẹ́ kí nǹkan ẹ kó jẹ́ àǹfààní fún wọn láti kọ̀ ní iṣẹ́ rí síwájú Ọlọ́run bá Ànábì Ànábì ní kò ní máa yẹ kò ní máa gbò àwọn ìjọ kan nínú àdúgbùmọ̀ mi ní gbogbo àsìkò àwọn ìjọ kan mọ̀ bẹ tí ó pé bọ̀hìrí na alhaq wọ́n ma borí wọ́n dẹ̀ máa hàn pẹ̀lú òdodo ni kò sí báyé ṣe lè burú tó láyé á àwọn tọ́ ifà àwọn ikọ̀ kan tó jẹ́ sí wípé wọ́n wà lórí òdodo bọ̀hìrí na alhaq لا يضرهم من خالفهم ولا من anábi ní gbogbo àwọn tí bá ń yẹpẹrẹ wọn àbáwọn tí bá ń gbógun ti wọn lórí òdodo yìí wọ́n pèpè sí yìí ọlọ́ni wọn anábi wọn nílè kórìíra bá wọn tí tàbí àmọ́ ọlọ́wọ́ bó fi dé ilá wọn yóò máa bẹ ṣẹlẹ̀ ìbáyìí ló fi jẹ́ sí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí àǹfààní ńláńlá ni fún wa láti lè ṣe jihad sójú ọ̀nà nítorí kí ń ṣe túnmà yìí kó lè bá ma jẹ́ in tí yóò ma ṣẹlẹ̀ nínú ìsẹ̀mí ayé ọmọ nabi adam ilé ta ń bá lọ ibadallah òun náà ni usulu sunna imam ahmad rahimahullahu ta'ala a ti sàlàyé fún wáyé pé nǹkan tí imam ahmad gbà lérò pẹ̀lú usulu sunna òun náà ni àwọn ìpìlẹ̀ àdìsọ́kàn àti eléyìí ni nǹkan tí imam ahmad tí wọ́n gbà lérò pẹ̀lú usulu sunna ta bá ń sọ̀rọ̀ sunna bí báyìí kìí sọ̀rọ̀ tí é sọ̀rọ̀ àyàn lánsọ ọ̀rọ̀ tí gbogbo èèyàn gbọdọ̀ wà lórí ẹ̀ nínú àdìsọ́kàn ọ̀rọ̀ tí gbogbo èèyàn gbọdọ̀ máa rìn lórí ẹ̀ ní manhaj ohun lélé tí imam ahmad tí wọ́n kójọ sínú tíra ìtẹ́pẹ̀ ní usulu sunna òun là ń gbìyànjú àti sàlàyé fún wa lọ na bíbítà dé ni wípé imam ahmad sọ pé usulu sunna indana التمسك بما كان عليه أصحاب رسول الله صلى الله عليه وسلم والاقتداء به أجي سرايبوا ينتي إمام أحمد باليرو قالوا أصول سنة عندنا إليه لا سرايني جدوبون àlàǹfààní láti wá ní ìjẹjọ nítorí ìdíwọ́ ráńpẹ́ òun náà ni àìsàn ráńpẹ́ tí ó ṣẹlẹ̀ ẹlébà ni ò mú aláǹfààní àti wá ní jẹjọ ṣùgbọ́n ní jẹdógún asàlàyé nípa kí ni usulu sunna tí Imam Ahmad gbà lérò wíwáyìí in ta ma wá tẹ̀síwájú lórí ẹni àtàmásùkú bima kana alayhi ashabu rasulillahi sallallahu alaihi wasallam eléyìí báyìí ó ní al-aslu al-awwal ó ní ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ ta gbọdọ̀ rí alùsúnnà lórí yìí فليس من أهل السنة والجماعة قوسين وعن أهل السنة والجماعة فدا قبا ما قبل بك لو بجاسك مجرد الانتماء والانتصاب كما في رأيني تسيدي كالاتسان láì ṣe pé àwọn àròyìn àwọn tí a ń fi rawa ti sọ́dọ̀ wọn yẹn bẹ lára wa láyé ń fà kò sàǹfàní rárá kò sàǹfàní ó dìgbà tí ìròyìn àwọn táà ń ṣe àfi ti ara wa sọ́dọ̀ wọn yẹn tó bá tó wà lára wa ní láti ó gbà wípé ẹni yìí wà nínú wọn kápẹ̀rẹ̀ ni lálùsúnnà nínú àwọn orúkọ tí gbogbo èèyàn mẹ́ yọ́nú sí ni pàápàá jùlọ ẹni tọ́nà bá bá ní kí ẹ̀sì Islam kó yé gbogbo ẹnikẹ́ni tọ́nà bá ní kí Islam yé òun fẹ́ máa gbìyànjú àti se àfi ti ara rẹ̀ sí inú ìjẹ́ ahlùsúnnà ṣùgbọ́n ìjẹ́ ìfíà ìsàbí ti ara ẹni sínú jẹ́ alùsúnnà yìí sọ́sọ́wádìí alùsúnnà kò sọ́wádìí àyàbí táwọn òṣùlù yìí bá pé lára wa al-aslul awwal ìpele alákọ̀ọ́kọ́ tí a gbọdọ̀ wà lórí ẹ̀ tó bá fẹ́ jẹ́ alùsúnnà òun náà ni àtàmásúkú bima kana alayhi ashabu rasulillahi sallallahu alaihi wasallam a gbọdọ̀ rí pé ẹni yẹn ó gbọdọ̀ mọ́ gbámú التمسك بما كان عليه أصحاب رسول الله صلى الله عليه وسلم عقيدة ومنهجا gbogbo àdìsọ́kàn rẹ̀ ó gbọ́dọ̀ mọ́ jẹ́ àdìsọ́kàn táwọn sọ̀hábà wà lórí ẹ̀ manhajú ẹ̀ ìyẹn pé ojú ọ̀nà tí ó máa lò láti bí ṣe islam ojú ọ̀nà tí ó máa rìn níbi gbogbo àwọn ṣe islam ó gbọ́dọ̀ mọ́ jọ táwọn sọ̀hábà òun ni ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ eléyìí tó yẹ pé ọwọ́n nínú sẹ̀mí àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn èèyàn ní Islam lónìí ní dáa máa ń rò wípé ìtẹ̀lé ìlànà àwọn sọ̀hábà bí ìgbà wípé kò bá sí kò ma a ma pẹ́ gbogbo afẹ́ wò pé tàbáníká máa tẹ̀lé lànà báwọn sọ̀hábà ṣe ṣe ìgbàwó tó wá fẹ́ rí nǹkan yí àti tó kálukọ́ a máa mú ìròrí ẹ̀yọ́ mọ́ bí gbé nǹkan kalẹ̀ pé tàbá fẹ́ rí nǹkan yí àti àti kágbé kalẹ̀ lọ́nà báyìí

láti fi pé àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run bá eléyìí náà ẹ̀rí wípé àwọn kan ẹnìkan ló gbé lánàá yẹn kalẹ̀ kìí sàwọn sọ̀hábà ọlọ́jọ́ mẹ́ta ni ológójì ọjọ́ ni ọlọ́rúsù mẹ́rin ni àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ni tẹ́bá wá ó lànà yẹn náà fásàlì náà ló ń bá ìlànà yẹn ìyẹn ni pé fẹ́líọ̀ náà ló ń bá nígbàtá àbá ti rìn láti ìgbà tí wọ́n ti gbé lànà yẹn kalẹ̀ tí wọ́n ti gbé lànà yẹn kalẹ̀ ẹ̀dàkùn tí wọ́n rí nàtíjà kò sí nàtíjà ẹwú ẹnu ìgbà tí àwọn sọ̀hábà tí wọ́n àwọn ìlànà tí wọ́n lò ẹwú ẹnu àsìkò péréte tí wọ́n lò tọ́nà ọba àdékẹ́lá fi ní kárí nàtíjà ẹwú àsìkò tọ́nà ọba àdékẹ́lá ní kálò tọ́fi rí nàtíjà àwọn tó tún wá rí ojú ọ̀nà àwọn náà ẹwú àsìkò kékeré táwọn náà lò wa tó ti kọjá lọ bí imam ahmed rahimahullahu ta'ala imam ahmed olùtọ́gọ́rùn ọdún láyé dáwà wọn sáǹfàní nígbà tó wọ́n rìn jù ọ̀nà wọn sọ̀hábà imam maliki olùtọ́gọ́rùn ọdún lórí dáwà wọn dáwà wọn sáǹfàní kójá ọjọ́ orí wọn gẹ fún olùtọ́gọ́rùn ọdún dáwà wọn sáǹfàní imam muhammad ibn abdul wahab tọ́lọ́wọ́ bá lè tẹ́lá yẹn pé kádàrí padà sórí ìlànà tawhid kárí báìbàlì umma Muhammad Abdul Wahhab yìí ojú ọ̀nà tó rí kò tọ́gọ́rùn ọdún òun fún ẹ̀ tọ́gọ́rùn ọdún lọ́jọ́ orí ká tó máa sọ pé àsìkò tó ń ṣe dáàbà sójú ọ̀nà náà bá ó ní káàbá ti rìn bẹ́ẹ̀ káàrò wípé ọ̀nà míì ńlá lè gbà ọ̀bọ́yọ́ náà lùmọ̀kọ́ rí ní báyá bẹ́ tara bòṣèlú ni àbábẹ́ àwá bèèrè pé gbogbo ojú ọ̀nà à ń tara bòṣèlú yìí gbogbo ojú ọ̀nà táwọn èèyàn ń gbà yí pé asáré fi gba dáwọ́là yìí sọ́nà táwọn sọ̀hábà gbà nìyẹn tí ò bá ti lè jọ́nà táwọn sọ̀hábà gbà èyí ò sí lójú ọ̀nà alùsúnnàtì wal jamaa tó pé usulu sunnati indana at-tamassuku bima kana alayhi ashabu rasulillahi sallallahu alaihi wasallam wal iqtida'u bihim

a gbọ́dọ̀ máa fún nǹkan nídájọ́ tó lè tayọ ìdájọ́ táwọn sọ̀hábà fún a sì gbọ́dọ̀ máa fún nǹkan nídájọ́ tọ́rọ̀ ju ìdájọ́ táwọn sọ̀hábà fún lọ ìyẹn ni kí táwọn sọ̀hábà bá fún nídájọ́ káwa ní àwa irú ìdájọ́ àwọn olè lò àbí káwa ní ìdájọ́ àìwó fún ní agbára jù bẹ́ẹ̀ lọ wallahi nù ní ìyòkín sáàlù súnnà ẹyọkàn yìí lásán áfìlò ẹyọkàn yìí tẹ́yàn bá sí lórí ẹ̀kùnlé jáàlù súnnà láyéláyé kárí pé gbogbo ìlànà èèyàn tí èèyàn fi ń ṣe Islam kọjọ́ tàwọn sọ̀hábà o lè jálù súnnà láyé usulu sunnati indana at-tamassuku bima kana alayhi ashabu rasulillahi sallallahu alaihi wasallam wal iqtida'u bihi kila ri lórí eléyìí báyìí ẹ̀rí lórí ẹni gbọ́lọ̀ wà nínú suratul nisa aya 115 nínú suratul nisa ọlọ́ni wa man yushaqiqir ọlọ́ni gbogbo ẹnikẹ́ni wà mẹ́yìn ìṣàkìkẹ́ rọ̀sùl ọkùnrin nínú ẹni bẹ́ẹ̀ jẹ́ ni obìnrin nínú ẹni bẹ́ẹ̀ jẹ́ ni lọ́rọ̀báwá ló jẹ́ ni àbáláwọ̀ dúdú ni àbáláwọ̀ funfun ni àti gbogbo orí èdè tó bá wùkẹ́ jẹ́ èèyàn ní àbálìjẹ̀nú wà mẹ́yìn ìṣàkìkẹ́ rọ̀sùl ọlọ́ni gbogbo ẹnikẹ́ni tó bá lè yapa nabi sallallahu hiya al-muharaba wal-mu'akasa òun ni kíyà máa ṣe òdìkejì ìdàkejì ìyapa sí ìtẹ́nìkan ṣe ọlọ́pàá wá ní gbogbo ẹnikẹ́ni tó bá ti lè ń ṣe nǹkan tó yàtọ̀ fún nǹkan tá nábi ń ṣe tó bá ti yapa rẹ̀ tó wá tún yapa rẹ̀ wa ẹwọ nǹkan wàyẹ́tẹ̀bí ọ̀gọ́yọ̀ sẹ̀bílì mùmìnì tó wá ń rí ojú ọ̀nà míì tó yàtọ̀ fójú ọ̀nà àwọn sọ̀hábà tí ó máa rí ojú ọ̀nà àwọn sọ̀hábà wàyẹ́tẹ̀bí ọ̀gọ́yọ̀ sẹ̀bílì nítorí pé nígbà tí alkùránì ń sọ̀kalẹ̀ àwọn nìkan ni mòmìnì tó wà lórí ilẹ̀ tọ́lọ̀ bá ń bá wí ó dá wa lójú pé kò tí ìsẹ́mi àtẹ̀yìn láyé ń gbà yẹn a sínú àwọn tí áyà yìí tó ń bá wí nígbà yẹn ìtàbímọ̀ wà nínú wọn ní pé táà bá ti rí ojú ọ̀nà àwọn mòmìnì alákọ̀ọ́kọ́ yẹn àwa náà ma wà nínú wọn tí a bá ti rí ojú ọ̀nà wọn nírú àtòkó sínú áyà yìí wà yá ti tẹ̀lé àwọn ìrọ̀sẹ̀bí ilẹ̀ mòmìnì ọlọ́rin tó wá ń rí ojú ọ̀nà ní ìtọ́yàtọ̀ lójú ọ̀nà wọn sọ̀hábà ó ní àtàmásùkú bí makana aléyí ashabu rasulillahi sallallahu alaihi wasallam al-iqtida'u bihi ọlọ́rin tí ó bá lè tẹ̀lé ojú ọ̀nà yẹn nuwallihi ma tawalla ọlọ́wọ́ bá ní àwọn ọlọ́wọ́ bá lè kíọlá ìlànà tó àwọn ọlọ́wọ́ bá lè kẹ́lá dáyà rẹ̀ kọ́ ìlànà yẹn wà nuslihi jahannam ọlọ́run ní àwà fi sínú náà jahannam lọ́jọ́ gbèrà fìyàmà tó rí rìn ìlànà tó yàtọ̀ fójọ́ àwọn sàhábà torí kọ́ ń yapa nẹ́bí ó sì rí ìlànà tó yàtọ̀ fójọ́ àwọn sàhábà nuslihi jahannam ọlọ́run ní àfi sínú náà jahannam wà sá àti masíra ọlọ́run lè bá ìburú fún ní ibùsẹ́rí padà sí lọ́dọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ náà ni hadith wa nabi sallallahu alaihi wasallam Ànábì ní innahu man ya'ish minkum ba'di fasayara ikhtilafan kathira Ọlọ́run bá ní Ànábì sallallahu alaihi wasallam ní ẹ̀yin sàhábà innahu man ya'ish minkum ba'di ẹni tó bá ṣẹ̀mí lẹ́yìn tèmi Ànábì bá lọ tán nínú yín ẹni tó bá wà láyé lẹ́yìn tèmi Ànábì ó bá sí láyé máa ń nù yín fasayara ikhtilafan ẹni tó bá ti lè ṣẹ̀mí lẹ́yìn ni ànábì nírú gbogbo àwa ilẹ̀ ni inú àwọn tààsẹ̀ inú àwọn tààsẹ̀ ní lẹ́yìn ànábì ni àwẹ́bẹ̀ kọ́ ni ànábì ní irú àwa yìí àtàwọn tó bá sẹ̀mí lẹ́yìn rẹ̀ fasayarọ̀ ikhtilafan kathira ànábì ní àrí yapatọ́pọ̀ lórí ọ̀rọ̀ àkídà ẹ̀rí yapatọ́pọ̀ lórí ọ̀rọ̀ manhaj ẹ̀rí yapatọ́pọ̀ lórí ọ̀rọ̀ àwọn al-ibadat ilé tàn foríkèríkè ara ṣe ẹ̀rí yapatọ́pọ̀ ànábì ní tírù nǹkan báyìí bá ti fa alaykum bi anábi ní ó dọwọ́ yìí kẹ́ ẹ máa jìrọ̀ mọ́ súnlẹ̀ ní anábi sallallahu alaihi wasallam tó ń ṣe dédé man yushaqiqi ar-rasul ẹ gbọ́dọ̀ ṣe mọ̀ ṣákọ́kọ́ fa alaykum bi sunnati súnnẹ̀ ni ànẹ́bì dọwọ́ yín ẹ wà nínú ìyapa súnnẹ̀ ni ànẹ́bì ẹ dìmú ni wà sunnati al-khulafa ar-rashidin anábi ní bákanáà súnnà àwọn alkhulafa ar-rashidun ó dọwọ́ yìí ẹ́rìkẹ́ bàbá wọn bá àlékẹ́lá bó ṣe so ìlànà anábi àtàwọn sọ̀hábà papọ̀ yìí bẹ́ẹ̀ ni anábi náà ṣe wínú hadithu yìí sẹ́gbẹ́ hadithu yìí sàlàyé ayà عليه ni pé wà sunnati al-khulafa ar-rashidin tamassaku biha atamassuku bima kana alayhi wà ágbó àléhà bí nàwà jílù anábi ní ẹdìmá pẹ̀lú eyín kọ̀rọ̀ ẹ̀kẹ́ yín ẹgbẹ́ jẹ ẹfẹ́ yín kọ̀rọ̀ ẹ̀kẹ́ yín gbámú anábi sallallahu alaihi wasallam ní àkànlò èdè fún ṣídàtú al ó ń sọ láti jẹ́ àkàlẹ̀dẹ̀ fún líle kókó ìfẹ́yìn gbásúnà nábì mú kọ́mọ́ bà jábọ́ bí a ti gbásúnà nábì mú tó ẹgbàmú nígbàmú tí ọ̀gbọ̀rọ̀ jábọ́ mọ́ yín lọ́wọ́ láyé nígbàtí ìyapa bá tẹ̀lẹ̀ bóòlà wá ṣe ń gbásúnà rí òmìnir lónìí ní ìgbàmú tí ó fi jábọ́ bọ́bá lè jábọ́ nìyẹn عضوا عليها بالنواجذ تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم كلمة التحذير إياكم أنا بني الصراعي يكيلو نما بيجي إياكم ومحدثات الأمور أنا بني الصراعي وعدد علي الأمر فإن كل محدثة بدعة أنا بنترك بقوة عدد علي قطع بدعني وكل بدعة ضلالة Ànábì ní gbogbo bídà pátá ànà ni wa fi riwayatin inda an-Nasa'i nínú ẹgbàwà Nasa'i wa kullu dhalalatin fi an-nar gbogbo ànà nídi dáadáa tí ó gbéyàndé jínú náà kò nídi kan dáadáa tí ànà fẹ́ gbéyàndé ibi tí ó gbéyàndé ibi tó burú ni ọ̀nà nínú náà ashabu rasulillahi sallallahu alaihi wasallam wa iqtida'u bihim ilé tí imam ahmad tí wọ́n fi ṣe al'asul awwal min usuli ahli sunnati wal jama'a al'asul awwal min usuli sunna ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ nù pìlẹ̀ tí oní sunna gbọ́rọ̀ dé lórí ilé tó ẹgbẹ́ta àbá ti rí pìlẹ̀ yìí nínú gbésí ayé èèyàn falaysa min ahli sunna yílẹ̀ ẹ̀dá òsínà ahli sunna فلذلك نقول ونصره ونقول دائما وأبدا أن الإخوان المسلمين ليسوا من أهل السنة ele ba la bi ma sọ la ma bí so wo wala de ma la ma le la de ma wọn awa àwọn al-ikhwanu muslimun wa sinu ala sunnati wal jamaa li annahum laysu mutamassikin bima kana alayhi ashabu rasulillahi sallallahu alayhi wasallam wa laysu muqtadin bihi wa laysu muqtadin bihi wọ́n gbá nǹkan táwọn sọ̀hábà nábi sallallahu alaihi wasallam wà lórí àwọn àgbá mú wọn àdẹ̀kọ́ sí wọn náà bẹ́ẹ̀ ni gbogbo àwọn al-firq tó kù náà tán ya pàtí al-sunnah wa muqtadina bihi

aṣaddu tafarruqan wa firaqan àwọn àlùmọ̀ yìí ni ó pín jùlọ ìpín wọn tó pọ̀ jù tàwọn yahudi àti nasọ́rọ̀ lọ nítorí pé wàtàtàbtàríkù hadhihi al-umma ila thalathin wa sab'ina firqa anábìnrin àlùmọ̀ tẹ́bí ẹ̀mí yìí yóò pẹ̀ sọ́nà 73 akthar tafarruqan 72 ni nasọ́rọ̀ pín sí 71 yahudi pé sí àwa pín 73 anábi ni kulluha fin nar gbogbo àwọn táwí ọmọ náà ni wọ́n al-iyadhu billah kọ́nà kú sọwakó mẹ́ illa wahida anábi ní àfẹ́yọ kan ṣoṣo nù wọn náà ni o náà ni ó lá àwọn gbogbo ẹnikẹ́ni tó bá wà lórí nǹkan tẹ́mi ànábì wà lórí ẹ̀ ló ní àtàwọn sọ̀hábà mi àtàmásùkú bí makana aléhì ashabu rasulillahi sallallahu alaihi wasallam ẹ wal iqtida'u bihim kájìmú kágbámú kádúó lórí

yóò wá ní ẹ̀rí lòun dágbóyé fúnra ahun àwọn bèèrè pé ẹ̀rí òun níbo ti rí sáwọn sọ̀hábà kọlọ́bọ́ ẹmẹ́rin yẹn wá ni olóhun padà sí ìpìlẹ̀ padà sí ìpìlẹ̀ ní padà sí bí àtàmásùkú ìmọ̀kánà àléyí padà sí ìpìlẹ̀ kánúkìlẹ̀ alùsùn náà jama'a lè kódà al'asulul awwal lọ́dọ̀ imam ahmed rahimahullahu ta'ala asulun asil ìpìlẹ̀ ní tó fẹsẹ̀ rílẹ̀ náà ilé báyìí wá wọ́pọ̀ gidi gan tó yẹ́ sí pé nǹkan tó yẹ́ pé ẹ̀ẹ̀lẹ̀ ẹ̀ẹ̀lẹ̀ ẹ̀ẹ̀lẹ̀ wádìí ẹ̀ lọ́dọ̀ àwọn sọ̀hábà òun lò wọ́n mọ̀mú wá tẹ́bọ́ wá ní àwọn sọ̀hábà sọ yóò ní kò sí nǹkan tọ́ka wọn pẹ̀lú àwọn sọ̀hábà irú ẹni báyìí dẹ̀ ní ẹwà ni àkídà táwọn kò wá sí àkídà tí wà ní súnnà tí wà jama'a àkídà tí tọ́ ìbá ti manzúrọ̀ àkídà tí lèfíkọ́ ti nàìjíríà àkídà tó yẹ kí bàbá máa kọ́ ọmọ rẹ̀ àkídà tó yẹ kọ́kọ́ máa kọ́yàwó rẹ̀ àkídà burúkú lélẹ̀ tó ń gbogbo sí wa kullun yadda'i waslan bi Layla wàléèlà látò kírò láhù bidak gbogbo èèyàn ní máa fẹ́ ń tira rẹ̀ títí bí tọ́dá ẹ́ ọfẹ́ fi polówó burú ẹ̀ ọfẹ́ fi polówó anú ẹ̀ yọ mọ̀ wápẹ̀ lákídá tó tó jama'a tàbí súnà tó jama'a ò jama'a yí rárá tí ò sí lórí usúlù jama'a náà nítorí eléyìí báyìí nínú àwọn ẹ̀rí tí ó ń sọ fún wa nípa pàtàkì ìmọ̀ tẹ̀lé àwọn sahaba ridwanullahi alayhi bákan náà atharu wa látọ̀dọ̀ Abdullah ibn Mas'ud radiyallahu anhu ó ní man kana minkum muta'assiyan gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ máa kọ́ sí èèyàn nù yí man kana minkum muta'assiyan ẹni tó bá fẹ́ máa wo àwòkọ́sí èèyàn nù yí tó fẹ́ máa tẹ̀lé èèyàn ká tó fẹ́ àwọn sọ̀hábà nẹ́bì ní kọmọ múláwù kọ́ sí rẹ̀wò ta ní sọ̀rọ̀ yìí ìkan àwọn sọ̀hábà nẹ́bì ní sọ̀rọ̀ yìí ìkan àwọn sọ̀hábà nẹ́bì sallallahu alaihi wasallam ló ń fún wa ní manhaj ó ń fún wa ní manhaj gbogbo ẹni tó bá fẹ́ máa wà lórí adọ́bá wà lórí ìlànà alìsúnnà tó bá fẹ́ máa kọ́ sí èèyàn tààlà bá ń kọ́ sí lónìí náà ó ń wa bí àwọn ṣéwú wa bí àwọn wòlíì wa inna lillahi wa inna ilayhi adá ń pèlé náà ní islam a ń pèlé náà ní islam abdullahi ibn masudi man kana muta'assiyan falyata'assa bi ashabi rasulillahi sallallahu alaihi wasallam ya ashabi muhammadin sallallahu alaihi wasallam فإنهم كانوا أبر هذه الأمة قلوبا فإنهم كانوا أبر هذه الأمة قلوبا Abdullahi bin Mas'ud nítorí pé ìdí tó ń fi sọ bẹ́ẹ̀ ni pé àwọn ni ọkàn wọn mọ́jú nínú sọ fún mi pọ́kàrẹ́ mọ́jú tàwọn sàhábà lọ́kí ń gbọ́ sọ fún mi pẹ́ sí yíyọjú tàwọn sọ̀hábà lọ kí ń gbọ́ fa innahum kanu abarra hadhihi al-ummati quluban abdullahi bin mas'ud sọ pé àwọn sọ̀hábà yìí lọ kan wọ́n mọ́jú alára àwọn ọ̀rọ̀ ìtí ń bẹ lára wọn tó jẹ́ pàwọn agbọ̀rọ̀ mẹ́kọ́ sí ènìyàn wa a'maqaha ilman àwọn ní ìmọ̀ wọn fẹsẹ̀ wálẹ̀ jùlọ àwọn ní àwọn sọ̀hábà ni ìmọ̀ wọn ló rinlẹ̀ jùlọ ìmọ̀ wọn ló jẹ́ jùlọ sọ fún mi pé onímọ̀jù àwọn sọ̀hábà lọ ma wá bèèrè pé ta lólùkọ́ ti ẹ ìníwà sọ olùkọ́ àwọn sọ̀hábà fún ọ pé ẹni tó kọ́ àwọn sọ̀hábà ẹni tọ́lọ ń fẹ́sìn rán gangan ni àwọn fojú rí sójú báyìí wọ́n lè kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ direct mo fẹ́ sọ fún ọbí láyà lẹ́kùn tó olùkọ́tọ́kọ́ olùkọ́tọ́kọ́ àwọn sọ̀hábà ẹ̀sìn yìí nípa náà bí ṣe ń bọ̀ látọ̀dọ̀ náà ọba ló dé sọ́wọ́ wọn direct ayà tí wọ́n ń kà lónìí àwọn ló sọ̀kalẹ̀ lé lórí wọ́n mọ ìdí tó fi sọ̀kalẹ̀ Ànábì dẹ̀ kọ́ wọn Ànábì dẹ̀ ṣàlàyé àwọn ayà yẹn fún wọn gbogbo àdínsí wọn rí lónìí àwọn ẹlẹ́ni àkọ́kọ́ dáńkọ́ gbà látẹ̀mà Ànábì sallallahu alaihi wasallam sọ fún mi ọfẹ́ gbọ́ inú wọn lọ ọfẹ́ nímọ̀ jọ táwọn tánàbí kọ́ lọ ló jẹ́ fáwọn lọ́yẹ ká máa tẹ̀lé jẹmọ́ wa a'maqaha ilma àwọn ni ma wọ́n jìlẹ̀ jùlọ wa aqallaha takallufa àwọn ni wọ́n sì kéré níbi à ń la ìtọ́nà ọwọ́ n'i lọ́rùn ní wàhálà awọn lọ́rọ̀ àwọn me jùlọ mẹ́ wọ́n à ṣe takalluf ìtọ́nà ọwọ́ làbọ́wọ́ nira tọ́nà ọwọ́ gbogbo ti wa ti nira ni la yukallifu Allahu nafsan illa wus'aha inna ad-dina yusrun wa lan yushadda ad-dina ahadun illa ghalaba ẹ̀sìn yìí rọrùn ni ọlọ́wọ́bọ̀ ọ̀lá nkẹ́kà tó nira bọ̀ wá lọ́rùn so látara báyìí nítorí àsìkò ẹjẹ́ sáré parí átàrù tí mo ń ká lọ yìí àwọn àdínlá pọ̀ ó ní wa aqallaha takallufan àwọn sàhábí ànábì ni wọ́n kéré jùlọ ní ìlà nǹkan tí ò ẹ̀sìn bọ́ra wọn lọ́rùn wa aqwamaha hadiya àwọn wọ́n sì dúó dédé jùlọ nílànà àwọn ìlànà wọ́n dúó dédé jùlọ lọ́nà wọ́n straight jùlọ ọ̀nà wọ́n upright àwọn sàhábí ànábì sallallahu alaihi hum qawmun ikhtarahum Allahu li suhbati nabiyhi sallallahu alaihi wasallam nítorí pé Ọlọ́run bá rí àwọn ròyìn lára wọn lọ́nà bá fi sàwọn lẹ́tà kan máa jẹ́ sọ̀hádì ànábì torí bá nẹ́bí sallallahu alaihi wasallam sọ nínú hadith mi tó bá nù sahih muslim àpọ́yá ah, kí n sọ ẹ̀dọ̀sẹ̀ tí ń bọ̀ kí n bá bọ́ síbẹ̀ hadith yẹn gùn díẹ̀ hadith ni ànábì sallallahu alaihi wasallam ni Ọlọ́run bá wò ní gbé ànábì kẹ́dìde àbíkọ́nà bá ní kí lákó gbé àwọn alhawari yún al-ansar àwọn tí ó máa ránṣẹ́ rẹ̀ lọ́wọ́ kọ́lọ̀ ń gbé dìde pẹ̀lú ẹ̀ àwọn tọ́lọ̀ ọba àríkẹ́lá gbé dìde pẹ̀lú ànábì àwọn tọ́lọ̀ orí pé ìròyìn pé lára wọn jùlọ lọ́wọ́ àríkẹ́lá fi sàwọn lẹ́sà pé ìwọ inú àwọn tá a sà lẹ́sà pẹ̀lú pé irú àwọn tí ó sì jẹ́ pẹ̀lú ànábì ni wọ inú àwọn tí ó sì jẹ́ pẹ̀lú ọlọ́run ò sì mi pẹ̀lú ẹ̀ síbẹ̀ ikhtarahumullahu li suhbati nabiyyi sallallahu alaihi wasallam fa'arifu lahum fadlahum ma ọlá àwọn fún ọlá ni tẹ́nìkan ò lè rí láyé máa kò sẹ́nì àwọn látàwọn sọ̀hábà ti gbáwájú èyí wàláyé bẹ́yàn bá lè kódà bó bá fi jẹ́ẹ̀kì lè kò lè bá àbí tí yàn kan lè bá nẹ́bì láyé mọ́ o ó lè kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ nẹ́bì dàrẹ́tì mọ́ báyìí ẹ́ gbogbo àwọn láti ń bẹ báwọn ayà sáyà kùránì kẹ́lì sọ̀ka ìlíṣẹ́jú yàn mọ́ báyìí ẹ́ gbogbo orú àwọn nǹkan èyí ò lè bá bó lé lé lé lé tàbí àmọ́ ọlọ́wọ́ bá fi dé kò lè bá ó lè bá wọn lórí ọláhun láyé wọ́n ti gbáwájú lórí yẹn fa'arifu lahum qablahum wattabi'uhu fi atharihi ẹ máa tẹ̀lé wọn lórí ìlànà wọn ẹ máa tẹ̀lé wọn níbi ìlànà wọn fa'innahu kanu ala al-huda al-mustaqim abdullahi bin mas'ud sọ pé wallahi fa'innahu kanu ala al-huda al-mustaqim wà lórí ojú ọ̀nà tó dúó dédé ká ní sọ̀rọ̀ àwọn sọ̀hábí ẹgbẹ́ rẹ̀ yóò kù pé fa innahum kanu فإنهم كانوا على الهدى المستقيم طبعا بره اهدنا الصراط المستقيم عبد الله بن مسعود سọ pé ojú ọ̀nà wa là ń bèrè yẹn àwọn gangan náà wà lójú ọ̀nà yẹn sọ́nà ọba àlékẹ́ lápọ́dá ọ̀ràn èèyàn ní bó bá ti sí ilẹ̀ gbàgbé pọ̀ wà ní alùsùnà tí olùjẹmáà tó wà bá dẹ̀ tí wà ní alùsùnà jẹmáà gbàgbé pọ̀ wà ní àwọn fírọ́ àgbọ́lá tánàbí sọlọ́sọ́lọ́ pé kúlú àfi náà tó wà bá ti wà ní alùsùnà jẹmáà fàáńtà bí na fírọ́kì bọ́lá alìmọ̀tàwà àádà àléhà bí náà àwọn fírọ́kù tó ti nù tánàbí sọlọ́sọ́lọ́ kọlọ̀bà alékẹ́lá kó dáhùn kọ́sọ wa kó bí irú ilé ìbáyìí kọlọ̀bà alékẹ́lá kó wá pẹ̀lú ẹnì kọ̀kan wa aqulu ma tasma'un astaghfirullah li wa lakum wa li sa'iril muslimina min kulli dhanb subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu Nam? ìdílé ká àkójọ káwọn sí káwọn káwọn àti àti ìpàdébí olóṣèlú ní ṣíkà ní wọn fún ìdílé àwọn akọrọ àwọn ìdílé ìyẹnlẹ tí ó fẹ́ wá di ìwọ. wọ́n béèrè pé káwa kan kakóra wa jọ lórí súnà nàbì sallallahu alaihi wasallam àwa sọ̀rọ̀ wa wọ́n ní sílé yìí náà só ti túmọ̀ sí pàtí yapa sí lánàá Nábì sallallahu alaihi wasallam sáti kó lójú àwọn sọ̀hábà ní àkó lójú àwọn sọ̀hábà báyìí eré náà ń pè ní al-amalu al-jama'i kájọ síṣẹ́ ẹ̀sìn papọ̀ ìtọ́lọ̀wọ̀n bá àríkẹ láfẹ́ ìlànà súnnà yẹn ká kóra wa jọ bóyá dáwà láfẹ́ máa ṣe ni dójú ọ̀nà wọn sọ̀hábà káwà kóra wa jọ káwà pèrà dáwà yẹn pé ni dáwà àwa tá ń ṣe dáwà yìí

bọ́bá wà nǹkan wá sọ́dọ̀ wa a ma discriminate pé àrígbàtí èjì sí lára wa yẹn bọ́bá nǹkan fẹ́ jàǹfà ní wa ọjọ́ ẹgbẹ́ wa ni ọ ń bẹ báyìí lónìí gbogbo ẹni gbogbo tí bá ti rí báyìí débi pé musulmi náà ní ṣe súnnà ọbẹ̀ fẹ́ ọmọ kò lè fẹ́ ọmọ nínú àwọn jàmá yẹn láyé torí gbà pé àwọn ọjọ́ sí Islam wọ́n mọ̀ wá irú yẹn wà láti bàárọ̀ ni ẹ̀dí ń ṣe bàárọ̀ pẹ́ kóra ìjọ yẹn tó eléyìí náà ń pè ní àtàhàzù eléyìí ẹ̀yàmẹ̀yànú tí ó ti dípẹ́ àwọn mùsùlùmí ti pín yẹlẹyẹlẹ àti wà níjọ níjọ tó yẹ pé ìjọ kọ̀ọ̀kan ti dájọ ara wọn mọ̀ tó yẹ pé orí ẹ̀ lámà bára sọ̀tá lé lórí orí ẹ̀ lámà bára sọ̀rẹ́ lé lórí lámà ṣe bẹ́yà lé lórí lámà sàwọn mítìnì kọ̀kọ̀ lé lórí lámà ìsìláàmù ìsìláàmù ọ̀rọ̀ ẹ̀sìn lálá ń ṣe ó ti nípa ń ṣe mítìnì kọ̀kọ̀ tálọ ma pàdé lóru sọ́rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn nílẹ̀ ní ìsìkọ́

káwọn àwọn alágbádá ti láì àwọn alágbádá ní ti láì ṣé ìyẹn ní òfin náà túmọ̀ sí àti ojú ilé tí wà náà ní ti láti sọ. náà máa ṣe dúró ní ṣẹ́gẹ́tì ó ti ó ti yẹ́ ti. àti àbúrò ìfọwọ́sà fọlọ̀ sí àti fáwọn sábà wa.

gbogbo gbàkígbà tó bá ti jẹ́ sí pé orúkọ ó bá ti ń ṣe àpẹẹrẹ ìpínyà láàrin wa tó jẹ́ sí pé a ti ń ma orúkọ fún lókọ pé àwọn eléyìí àwọn jama báyìí ni ẹni tí ò bá ti lè sí nínú ẹni tí ò bá ti lè gba ojú ọ̀nà kan ò lè darapọ̀ mọ́ wọn bóyá ṣe bẹ́yà fún wọn ni bóyá ó nílànà wọn tó gbọ́dọ̀ máa tẹ̀lé ni kó tó lè tó bá ti máa tẹ̀lé lànà ẹ̀ ò ní sí lára wọn wọn ẹ̀dẹ̀ ní kàókún ara wọn kò yíba ìrísì ọba jẹ́ mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ ọba ma ṣe súnnà jù bẹ́ẹ̀ lọ ọba wà lójú ọ̀nà sàlàfíyà jù bẹ́ẹ̀ lọ wọn ní kàókára àwọn àgbàtọ́bá ẹlẹ́gẹ́ fún ilápẹ̀júwe mo fi ọlọ́run bá tó dáni búra ni gbogbo bẹ́lẹ́gbẹ́ lè ṣe ṣe rí nìyẹn bẹ̀tẹ́ tí kí n fi ẹgbẹ́ kan náà ẹgbẹ́ tó gbajúmọ̀ kàṣíṣe ṣe fi sàrídìí tẹ̀blìdì fún ìyàpẹ̀júwe mo fi ọlọ́run bẹ́ẹ̀ ṣe wà lóní súnnà tí gbogbo alámà súnnà pé yìí

ó ti mọ̀ pé weak brother ní ẹ ti mọ̀ ní tó pé wọ́n ní strong brother wọ́n ni weak brother ọlọ́jọ́ mẹ́ta ń kọ́ ẹ̀tún wálẹ̀ lọ́jọ́ mẹ́ta ah! ẹ̀tún lọ́jọ́ mẹ́ta kò sí kẹta tí kọ́ ma bí lè dèrè yẹn ọfẹ́ mọ̀ pé tí sí tẹ̀blìdì yìí ni ẹwà parí ẹ̀kẹ́ ní èṣe tẹ̀blìdì náà kí mẹ́ fọjọ́ mẹ́ta ní wọ́n sí yóò padà sálámà sí yóò padà bẹ̀tí fún fọ́lọ́bàbúra ẹjẹ́ tí ó kálukú wà sí sí à wà láyọ̀ kálukú túká sí àmọ́ tẹ́bá ní máa ń ṣàlá lóṣù mẹ́rin ọmọ ìyá yóò fẹ́ lè máa pọ̀ yín lá kí ló fà á ìgbà ilẹ̀ tó dọmọ ìyá rẹ̀ jìdí bíá mọ́ṣálá bó wà ní harọ́ta bó ní dáwà ládùgbò yí jáúlà yí kìníkà àwọn jẹmọ́ nǹkan ibú ní mọ́ríkàzí ni o tí ò bá ti sí lára wọn kò ní dá torí kò gbà ọ kí yẹ́ bí pé mùsùlùmí gidi yán àgbàtọ́wàdí mọ́ṣàlá ah kìníkẹ̀lẹ̀ iná ah amíhùn kọ́ kìníkẹ̀ ń kọ́ àwọn brọ́dọ̀sì àwọn sisters tó bá ti jẹ́ pé gbogbo yẹn ni wallahi burú ni ṣùgbọ́n tó bá yẹ pé mùjánọ́dù bá kàn sọ́rọ̀ ẹni ló kọ lásán ni tí gbogbo ilé ò bá ti ṣẹlẹ̀ torí pé ṣe rí interfero gẹ́gẹ́ ni àkídà manhaj nítorí pé lásìkò ànábì sallallahu alaihi wasallam àwọn sàhábà náà ní orúkọ tó pín wọn yàtọ̀tọ̀ tó ń ti bẹ́ ẹyọkan ni wọ́n kàn jó ọ̀tọ̀tọ̀ ni àwọn alìmọ̀hajirúnù ń bẹ àwọn sọ́rù ń bẹ muhimma wọn ni wọ́n fi sọ wọ́n lókọ nítorí káwọn kan ṣe hijira wọ́n jẹ́ mọ̀hajirún torí iṣẹ́ tí wọ́n gbé dání torí iṣẹ́ tí wọ́n ṣe tábára wọn kan náà tán ṣiṣẹ́ kan tán wá sọ́ra wọn lórúkọ lórí iṣẹ́ yẹn àwọn ansọ́rù ń jẹ́ ansọ́rù nítorí al-ansọ́rì kìníkan al-ansọ́rì al-khazraji

gẹ́gẹ́ bí ìjà láàrin ara wọn pé èèyàn méjì ń jà ìkan wá jẹ́ àǹsọ́rí ìkan jẹ́ muhajir muhajir wá ní yálẹ̀ muhajiri ẹ̀yin ìjọ mi ẹ̀yin ẹmọ ìyá mi muhajiru ẹ wá ràn mí lọ́wọ́ lórí àǹsọ́rí tí ń bá mi jà àǹsọ́rí na ní yálẹ̀ àǹsọ́ ẹ̀yàǹsọ́rí yún ẹ̀yin ẹmọ bọ̀ wá ràn mí lọ́wọ́ anábi ni àbíjá aljahiliya ti wá nàbí na azúríkùn ẹ Ànábì ní ẹpa gbogbo eléyìí tí torí pé nǹkan tí ń rùn ní in tí ń rùn tí ọ̀dá ni Ànábì sáré pa náà nǹkan yẹn láàrin wọn tó ń ti bẹ́ẹ̀ Ànábì ọkọ̀ dẹ́mù ọkọ̀ yẹn ẹjọ́ ọ̀nà sáàmà ìsìn aburú tó fẹ́ jálẹ̀ Ànábì paná ló fi jẹ́ sí pé a ní ti torí pé a fẹ́ paná aburú pínpín yẹlẹyẹlẹ àti ìmọ́sọ̀kan kábà tó rẹ̀ kábà kọ̀ndẹ́mù tó rinlẹ̀ ẹjọ́ ọ̀nà sáàmà yàpẹrẹ àìmẹ́yà wọn tó sọ́ra wọn ló lónìí tẹ́kù wọ́n kàn gbé dáwà dárí ni wallahi wọn ríra wọn sáwọn tó yàtọ̀ wọn ríra wọn sáwọn yòókù tó yàtọ̀ níjọ́ tó kọ̀ẹ́ bá ti ń di pé wọ́n ríra wọn yàtọ̀ wallahi wọn di nǹkan mínú ṣùgbọ́n ọ̀bá kó sànú wa so eléyìí báyìí yóò mọ̀ jẹ́ ìtànmọ́lẹ̀ sí nǹkan tí ẹ bèèrè tí ó wà ní ìsìsòwò a níbàmú sí bá ṣe rí pàwọn àfá súnnà bẹ́rẹ̀ sí ń bọ̀ látàrí àwọn sàhábà a ní kọndẹ́mù kọ ìǹkẹta kọndẹ́mù ni ìyapa àti ìmọ̀ bára ẹni sọ̀rẹ́ ma bára ẹni sọ̀tá lórí okọ yẹn àti ma gbé ìlànà kalẹ̀ lórí àwọn okọ yẹn tó japa sílànà àwọn sàhábà káti wá gbé kalẹ̀ kí bàbá ṣe máa ń ṣe tiwa rẹ̀ o ìlànà